láti inú ilé yìí ni àwa ń ké pe olúwa olúwa gbóhùn wa jẹ́ kí etí rẹ̀ kó tẹ́ sílẹ̀ sí ohun ẹ̀bẹ̀ wa ìbáṣepé kí ìwọ kí o máa sàmì ẹ̀ṣẹ̀ olúwa tani bá dúró nítorí tí ìdáríjì wa lọ́dọ̀ rẹ̀ ká lè máa bẹ̀rù rẹ̀ àwa dúró de olúwa ọkàn wa dúró àti nínú ọ̀rọ̀ rẹ̀ ni àwa ń ṣe ìrètí ọkàn wa dúró de olúwa ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ àní ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ Ísírẹ́lì àwa ní ìrètí ní ti olúwa nítorí pé lọ́dọ̀ olúwa ni àánú wà àti pé lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà wọn ó sì dá wa nídè kó nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa láé àti láéláé àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ sórí ètò yín ètò wa ojúmọ́ ire o ẹ̀yin ọba ògo ó ní ọlọ́run òyìn fúnṣẹ́ yánu tí ó ti fi hàn ó wà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrúra. gbogbo ìjú bá tẹ̀ ń wo ojú rẹ̀ kí gbogbo ìjọba rẹ̀ bá yé tí yìí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn ìṣẹ́ rẹ yóò máa yìn fi ìbùkún fún olúwa ọkàn mi. inú mi dùn ayọ̀ mi kún lónìí nítorí pé ọlọ́run dára sí wa inú mi dùn ayọ̀ mi kún lónìí nítorí pé gbogbo ojú tó ń wò mí nínú ilé ayọ̀ tiyín náà kún pẹ̀lú nítorí pé ayọ̀ olùgbàlà ń bẹ nínú ilé yín ẹ kú déédé wò yí o ní gbogbo bíkíbi tẹ láǹfààní láti tún máa wo ètò yín ètò wa ojúmọ́ ire tòwúrọ̀ yìí bíbélì wípé ẹnikẹ́ni tó bá wá mi ní kùtùkùtù òwúrọ̀ yóò rí mi nítorí náà kẹjẹ ń béèrè lọ́wọ́ wa bó o ní sinmi ò ní ṣe ti lọ ṣe ti dé bó o ní báwo ni àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sọ fún wa ní ilé ìjọsìn wa àwọn ilé ìta tí ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáà ń múlò ṣáà ń kọ́ àwa tá a láǹfààní láti lọ sílé ìjọsìn ṣùgbọ́n tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì tá a máa wá ń gbé kayín mọ́nú ilé yín ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo tẹlifíṣàn Orísun yìí òun náà ló jẹ́ ìsìn tẹ máa ń ṣe ní gbogbo ọjọ́ ìsinmi bó o ní o ṣe ń fi àwọn ọ̀rọ̀ Ọlọ́run sọ́kàn gbogbo àwọn nǹkan tá a ti sọ fún yín àwọn àkórí oríṣiríṣi tá a ti mú wá fún yín ìpè ni ìwọ̀sí ògo ni ìgbàgbọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò pé gbogbo ẹ̀ pátápátá là ń yiri wò ẹ o títà àárọ̀ yìí ò ní yàtọ̀ nítorí pé ìránṣẹ́ ọlọ́run gbogbo ti ti máa wò wọ́n tó ti wà nínú ilé kàkà kó tún sọ wípé òun ó tún wá sílẹ̀ yóò tún ru sókè ju tàtẹ̀yìnwá lọ ni nítorí wípé gbọ̀ngbọ̀n aṣọ lónìí àkọ́kọ́ a ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èkejì mo ní ọ̀dọ́mọdékùnrin kan nínú ilé pẹ̀lú mi ẹni tó jẹ́ pé ọlọ́run ń lò gidigidi ó ṣeé ṣe kẹ́ ti máa rí àwọn oríṣiríṣi ojú mi rò pé tí ì ojú eléyìí rí ẹwà ọ̀tọ̀ tí ń ṣe ẹwà ọlọ́run nínú ìṣerere rẹ̀ òun ni ọlọ́run gbìn sínú ọmọdékùnrin yìí kò sí ohun èlò orin tí kò lè lò ṣùgbọ́n o ó wá lò kan lọ́wọ́lọ́wọ́ ń sìn kò tuntun o ṣùgbọ́n eléyìí tó máa fún yín á wà tuntun ẹ jókòó dáadáa ìránṣẹ́ ọlọ́run tí mo máa lò ti wà nínú ilé láti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run láti ìjọ the Sacred Heart of Messiah Church tí ó wà ní nọ́mbà twenty five dúró dọ̀lá ní ìlú ìpájà àwọn náà ni mo ní lálejò láàárọ̀ yìí o ẹ dáre ẹ bá mi kí àwọn ará ilé o. mo kí gbogbo ará ilé pátápátá ní hmm. òwúrọ̀ yìí àti olóòtú pẹ̀lú mo kí iléeṣẹ́ Orísun ipò Orísun náà kò ní gbẹ láéláé. àmín gbogbo etí tó lẹ́ ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí wákàtí àti ọ̀wọ̀ yìí ìlérí àti májèmọ́ ni yóò wá sí ìmúṣẹ ní ayé yín. àmín ọ̀rọ̀ tó fẹ́ jáde ní òwúrọ̀ yìí ajẹrúgbìn ayọ̀nù ayé yín aṣọ gbọ̀ngbọ̀n aṣọ gbọ̀gọ́rùn ní àṣẹ jésù kristi olúwa wa. àmín ẹ wò ẹ fọkàn balẹ̀ dáadáa títa yìí tí a pè ní ohun tí o bá gbìn ni ìwọ yóò ká ẹ jẹ́ ká wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbìn nínú bíbélì tí wọ́n sì ti ka ohun tí wọ́n gbìn ẹ kò sí ohun tí ẹ̀dá bá gbìn láyé tí kò ní ká tá a bá lọ wo ìwé onídàájọ́ ìtàn ọkùnrin kan ń bẹ ń bẹ tí a pè ní Adoni o ti ké o ti gé àtàǹpàkò sẹ́wùntì ọba àádọ́rin ọba ló ti gé àtàǹpàkò wọn ṣùgbọ́n nígbà tí ọwọ́ Joshua tẹ̀ òun òkùnkùn mọ̀ bóyá ó ti gé àtàǹpàkò àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá gé àtàǹpàkò náà ibẹ̀ ló ti wá padà wá sọ síta wípé ah, àádọ́rin ọba ni òun ti gé àtàǹpàkò wọn ó ní olúwa san án fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ mi ó ní gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi ni ó san án fún mi ó rántí nígbà tí òun náà bẹ̀rẹ̀ sí ní kó èrè ohun tí ó ti ṣe ẹ má yẹ ká gbàgbé arákùnrin kan tí wọ́n ń pè ní Síméì ará Gérà nínú ìwé Sámúẹ́lì kìíní èmi kọ́ ló níwàásù o ṣùgbọ́n mo kàn fẹ́ ká mọ̀ wípé tí a bá pe ènìyàn wá sórí ibi láti wá sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wa àwa gangan á jẹ́ kí á jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí tó yè ó pín tábánikà máa sọ́sọ́tún sósì ó pín yẹlẹyẹlẹ ni tó dẹ̀ jẹ́ pé gbogbo ibi tó pín sí ló ní kìmí Símẹ́yì ara Gẹ́rà ló bú Dáfídì ní èébú tó pọ̀ jùlọ ó bú dáadáa ó bú dáadáa ṣùgbọ́n ó ti gbàgbé wípé ẹni àmì òróró Ọlọ́run ni Dáfídì ohun tó fi lè mú Dáfídì tí ó fi lè fọwọ́ kan Sọ́ọ̀lù nítorí pé ó jẹ́ ẹni àmì òróró Ọlọ́run tí òun tó wá jẹ́ ènìyàn lásán <laughs> ọmọ ìlú lásán tó wá bú ìránṣẹ́ Ọlọ́run tó bí ẹni àmì òróró Ọlọ́run tó bú ní èébú tó pọ̀ jùlọ Dáfídì ò gbàgbé o tábà lọ wo inú ìwé àwọn ọba kìíní ibẹ̀ ni dáfídì ti pè solomoni wá solomoni ọmọ mi ọ̀rọ̀ wà tí wọ́n bẹ ọ sọ eléyìí ni kò ṣe sẹ́lẹ̀ eléyìí ni kò ṣe sẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n o sí mẹ́yàrá gẹ́rà olúwa o ó ló bú mi ní èébú tó burú jùlọ ó ní má ṣe jẹ́ kí ewu orí rẹ̀ kó sọ̀kalẹ̀ lọ sí ipò òkú ní àlàáfíà bẹ́ẹ̀ ló dẹ̀ rí o solomoni ò jẹ́ kó sọ̀kalẹ̀ lọ sí ipò òkú ní àlàáfíà nítorí pé ohun tó ṣe òun náà lòun náà gbà dádì ẹ kẹnu bọ̀rọ̀ láàárọ̀ yìí èmi kọ́ ló ní wàásù. ẹ ṣe olóòtú <laughs> ẹ lẹ́ẹ̀kan sí gbogbo etí tó gbọ́ mi wákàtí àti ọ̀wọ̀ yìí hmm. ayọ̀ àti àlàáfíà lẹ́ẹ̀ fi la ọ̀sẹ̀ yìí já. àmín jésù. kí là ń sọ nípa rẹ̀ ni pé ohun tí ènìyàn bá gbìn òun ló máa ká ìbá ṣe rere ìbá ṣe ibi nítorí pé ẹnìkan wà tó ń wo gbogbo wa ẹni tí ó ń rí wa nínú ẹ̀mí tó ń rí wa nínú ara hmm. àwa kàn lè rí nínú ẹ̀mí nìkan ìyẹn àwọn tó bá sìn lẹ́mí àti ní òtítọ́ àwọn náà dẹ̀ ní òye yẹn lè yé wọ́n fẹ́ kóye náà kó yé gbogbo náà lónìí a máa lọ nínú ìwé mímọ́ màá tó wá ṣàkàwé èèyàn ìdílé kan tí ó yẹ pé nígbà tí wọ́n ṣe wọ́n wá rí ohun tí wọ́n padà gbìn wọ́n ka ṣùgbọ́n wọ́n ṣe àtúnṣe ohun tí mo kàn fẹ́ sọ ní òwúrọ̀ ni pé mo fẹ́ kí wọ́n náà kó ṣe àtúnṣe tó bá ti ń gbọ́ tó bá kù sí tó bá fì sí kí wọ́n náà kó ṣàtúnṣe ẹ̀ torí pé ọlọ́run wa yìí ó ń dúró fún wa láti ronúpìwàdà kúrò ní gbogbo tá a bá ti ń ṣe hmm. nínú ìwé Galatian ìyẹn Galatia orí kẹfà ẹsẹ̀ keje orí kẹfà orí kẹfà ẹsẹ̀ keje kí ló sọ fún wa. kí a má ṣe tàn yín jẹ. kí a má ṣe tàn yín jẹ. a kò lè gan ọlọ́run. a kò lè gan ọlọ́run. nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn. ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn. òun ni yóò sì ká. òun ni yóò ká. ẹ jọ arákùnrin àti arábìnrin gbogbo ẹni tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí tábà wò a ò lè gbin pákí kó di ọdún tó máa jáde ká lọ síbẹ̀ pé nǹkan míì tí ò ṣe pákí la máa lọ wù ń bẹ̀ hmm. bóyá máa lọ wú iṣu ń bẹ̀ kò pọ́síbù ìyẹn pé ohunkóhun tí ẹ̀dá bá ti ṣe láyé yìí òun náà ló máa padà ká hmm. ìwọ náà kí ni ìwọ náà wá ń gbìn kí ló ń gbìn tó fẹ́ ká hmm. ṣé ìdíbàjẹ́ ló ń gbìn ni àbí àlàáfíà ṣé o gbàgbé wípé ohun tó bá gbìn lónìí òun ni ọmọ rẹ dé ìrandíran ẹ máa bẹ̀rẹ̀ sí ká tábà wo ohun tó ti ṣẹlẹ̀ nígbà ayé àwọn ìgbàanì tábà tẹ̀ wo ìgbé ayé ọkùnrin tá ń pè ní abu ẹ wo ohun tó ṣe nítorí ọgbà àjàrà nábòtì ẹ wo nǹkan tí wọ́n ṣe fún un hmm. wọ́n gba ẹ̀mí ẹ̀ nítorí ohun tó tó nǹkan ṣùgbọ́n obìnrin ló jẹ́ kó lè ṣe ohun tó ṣe yẹn hmm. ṣùgbọ́n ọlọ́run wo nítorí pé òun fún ara rẹ̀ sílẹ̀ ìwọ ọmọ tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí o màmá tó ń bàbá àti ìyá tiẹ̀ náà máa ti ṣe sílẹ̀ ṣùgbọ́n ńgbà tí ìránṣẹ́ yẹn tó ra rẹ̀ sílẹ̀ níwájú ọlọ́run olúwa ní wo wòlíì mi èlíjà má ṣe níbi o má ṣe níwọ̀sí má ṣe lóhunkóhun má gégùn fún má ṣe nǹkan kan fún ó ní ṣùgbọ́n wo bó ti rẹ̀ rẹ̀ sílẹ̀ níwájú mi ó ní ó tú ara ẹ̀ ká ó fi ara ẹ̀ balẹ̀ níwájú mi ó ní èmi ń jẹ́ kí ègún yìí kó wá sí orí rẹ̀ bí kò ṣe orí àwọn ọmọ àtọmọ ọmọ ẹ̀ ẹ̀jọ́ ṣé ọmọ ọmọ àtọmọ ló ṣẹ́ hmm. tí àwọn ọmọ yẹn bá wà nípò tí wọn ò lè gba àdúrà tó wà nípò tí wọn ò lè ṣe ni pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi tẹ́ ò tí ì jẹ́ nǹkan kan ẹ̀yin náà gbọ́dọ̀ wò ó kí ni àwọn bàbá wa ti ṣe sílẹ̀ kí ni bàbá wa ti ṣe sílẹ̀ irúgbìn ọ̀nà ti gbẹ̀yìn fẹ́ pa àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ká nísinsìnyí ṣé dádì ohun tó bá gbìn ni ìwọ yóò ká ohun tó bá gbìn ni ìwọ yóò ká bó jẹ́ nílẹ̀ ní tàbí ní òkè ohun tó bá gbìn ni ìwọ yóò ká ẹ wò ó dádì sì wà nínú ilé pẹ̀lú wa ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú lórí ohun tí ènìyàn bá gbìn òun ni yóò ká ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kí a lọ jó sí àkọlé orin kan tí wọ́n pè ní títóbi ni ọlọ́run nígbà tá a bá padà dé ètò yín ètò wa ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ nìkejì ẹ máa kó ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀ láti ṣe òwe dùmarè kò sóhun tójú nípa rẹ̀ láti ṣe ò bàbá rere gbogbo ń tọ́ṣọ́rọ́ ṣe fẹ́ nìyàn bí ti ní lójú ọlọ́run ọba kò dẹ́ṣọ́rọ́ fún wọn jésù ládẹ́ ti ṣe gbogbo tọkàn mi fẹ́ gbogbo ń tọ́ṣọ́rọ́ ṣe fẹ́ nìyàn bí ti ní lójú ọlọ́run ọba kò dẹ́ṣọ́rọ́ fún wọn jésù ti ṣe aṣọ lára gbára tí Joseph gbà lọ́wọ́ bàbá rẹ̀ lọ́jọ́ sí òun ló fa sábàbí ọ̀rọ̀ àyànmọ́sí máa ń sọ̀rọ̀ àgbẹ̀ṣe púpọ̀ lọ́rọ̀ ọ̀sán òun ló roko mọ́ ọ̀sán yìí ti wá dàgbà àgbẹ̀ náà ló tún gé lulẹ̀ yé wọ́n fọ̀sán yìí ṣẹlẹ́yà lójú àlejò wọ́n tún fún bẹ́ẹ̀ ṣùgbọ́n kóró inú ọ̀sán tó bọ́ sílẹ̀ yìí iye ni aṣọ Joseph lẹ́lẹ́gbà coat of many colours ọjọ́ sí ògo inú mi o kò ṣeé gbà tolúwa ni ṣẹ́ gbọ́. I will lift up my eyes to the hills, from whence comes beginning, surely must get an end. Lálá tọrọ òkè, ilẹ̀ máa ló padà bọ̀ wá sí òwà. Sorrow may last all the night, but joy comes in the morning and voice. This is the Lord saying to my soul, pay in His way. iṣu lálẹ́ kò ní kílẹ̀ mọ́mọ́ lọ́la ẹni tó fomi tẹ́ fúrúpìn dandan àfàyọká. Mm, those are wait upon the Lord iṣẹ́ renew your strength ah, kí ló ń bá ọ lẹ́rù ọ̀rẹ́ tó rọ pé bàbá mi ò lè ṣe dẹ̀ ń gbọ́. ilé owó ọmọ àtàláfíà àtàbàtúbú ló máa ṣe é lẹ́yìn òkùnkùn lẹ́kọ̀ọ́ àtàbàtúbú ọlá ṣì máa dùn fún mi ènìyàn lè hùwà ènìyàn sí mi àyànmọ́ ṣì máa sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ò súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ò nu omi jẹ́ ojú rẹ nù torí pé àyànmọ́ rẹ máa sọ̀rọ̀ ohun tó ń là kọjá lọ́wọ́ ọlọ́run mọ̀ sí o ohun tó dùn ẹ́ lọ́kàn lónìí bàbá lọ́la ṣe bàbá mi mọ apá iṣẹ́ wọn ó lè ṣe á ṣe ló lè ṣe dùn